والصلاة والسلام على رسول الله وقول رحمه الله تعالى باب أن لا إله إلا الله أن لا إله إلا الله وقول الله تعالى أولئك الذين ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا وقوله تعالى وإن قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون أتقكم الله لكم عليكم كاتب محمد صلى الله تعالى عليه وسلم أظن في أتبعي ورجل من باب تفسير التوحيد وشهادة لا إله إلا الله على يمين ìmọ̀ ọlọ́run lọ́kàn ìmú ọlọ́run sì ní ààtò àti àlàyé gbólóhùn la ilaha níbi tí olùmọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ o ní àyà sórà kẹtàlélógún àyà sẹ́wọ̀n sórà tó bóyá káwá wọ láti àyà fífi kí ó lè bá ilé wa. أولئك الذين لا تعرف فيهم kólé di ó lè dínà zẹ àmúdúmí dúni lọ́ọ̀ni wà nínú ìfọ̀kàn wa sallallahu alaihi wasallam àwọn aláìgbọ́n náà wà gbọ́ nígbà tí nira bá wọn kúrẹ́ yìí tí wọ́n á pé bá ànábì sallallahu alaihi wasallam ọlọ́run wa sọ ayọ̀ ìkalẹ̀ ìkànnì ló fi fún wọn lẹ́sìn sallallahu ta'ala alaihi wa sallam pé sọ fún wọn pé kí wọ́n pe alladina za'amtum min duni àwọn sẹ́yìn rò pé wọ́n lágbára ọlọ́ọ̀bà ni wọ́n yàtọ̀ sí àwọn ìdí ẹlẹ́dàá. ọ̀la ayàmì fúnà kẹ́sìfà dórí àǹkùn ẹ̀rí wípé wọn kápá kí wọ́n múnira kan fún yín wàlá àtàwọn ìlà kí wọn ti lé mi kúrò nínú òṣèlú kan bọ́ tó mi wọn ò lè ṣe kúrò ní òmìnira kí wọn sọ yín dẹni táàmù ẹni tó mọ̀ rí kẹ̀. lẹ́yìn náà ibi àyà tó tẹ̀lé yìí ibẹ̀ ni olùmọ̀ tí wọ́n kọ síra táǹkà tí wọ́n ti wá bẹ̀rẹ̀ ọ̀la ìkàlẹ̀ àdínà yẹ̀dìrún yẹ̀bùtàgùn ìlà rọ́bì mímu ìwàsílà ọlọ́run ní àwọn èèyàn táwọn tí wọn bọ́ lọ́wọ́ bá gbọ́ ń pè àbáwọn nǹkan tí wọ́n ń pè ó lè jẹ́ dá tó jẹ́ abẹ̀mí ní ìtàwa ó lè jẹ́ ẹ̀dá tó jẹ́ abẹ̀mí ní ìtàwa tá a jẹ́ ọmọ ádámù gẹ́gẹ́ bí ní sábìlì Mariam gẹ́gẹ́ bí ọ̀sẹ́yò lọ́dọ̀ àwọn yahoo ó sì lè jẹ́ dá tó tún jẹ́ àwọn tó tó mọ́jú wa lọ gẹ́gẹ́ bí àwọn màláíkà ó sì lè jẹ́ nǹkan míì tí kì í ṣe ẹ̀dá ọmọ ènìyàn tí kò sì jẹ́ ọ̀kan láwọn màláíkà táwọn tí wọn gbọ́ náà bá gbọ́ ń pè ọlọ́run ní òláìkà lẹ̀bí ìnà yẹ̀dẹ̀hùn àwọn táwọn ń pè wọ̀n yẹn wọn náà yé láàárọ̀ ọba tó làwọn náà ibi táwọn kèfèrí ti tí wọ́n ti ṣubú nìyẹn. ayyuhum aqrabu àwọn ọ̀nà méjì lẹ́yìn lẹ́yìn àwọn náà ń wo báwọn ṣe ṣe alápáǹkètè lọ síbi súnmọ́ ọlọ́run ọba jù àbí kó jẹ́ pé àwọn kèfèrí ń pe àwọn ẹ̀dá tá a sọ yìí wọ́n ń wo pé ta ni ká lò nínú wọn tó súnmọ́ jù tá a lè fi tètè rí nǹkan gbà lọ́dọ̀ náà àti tá a lè fi tètè dá ìnira dúró. ṣùgbọ́n ó bá mu púpọ̀ nípa tafsiru wípé àwọn tí wọ́n ń pè ọlọ́run ọba ẹlẹ́dàá wọn ni wọ́n ń pè tó dá wọn tó sì dá wọn kẹfìrí náà wọ́n yàrá ojú náà rà kùmọ̀tà lórí ṣe déédéé pẹ̀lú tafsiru wàyẹ̀rìjúnà rahmata àwọn táwọn kèfèrí ń pè nínú àwọn ọlọ́run yìí wọ́n ń pe ọlọ́run ọba wọn láwọn gangan wàyẹ̀rìjúnà rahmata wọ́n sì ra ìṣe ọlọ́run ọba gbọ́dọ̀ rẹ̀ wàyàkọ̀ fúnà àdáàbà wọ́n sì ń páyà ìyá ọlọ́run inna àdáàbà rọ́bì kàkà náà nà kúrò bá ń kárí ẹ bá ń káyà sẹ́wọ̀n. àwọn ni ẹni tí wọ́n ń pe àwọn wá. àwọn wọ̀nyí ni ẹni tí wọ́n ń pe àwọn òrìṣà wọn wá wọn láti fi wọ́n ṣe àkàtọ̀ ọ̀dọ́ olúwa wọn. òkúlẹ̀. èwo nínú wọn. òkúlẹ̀. àwọn wọ̀nyí ni ẹni tí wọ́n ń pe àwọn òrìṣà wọn wọ́n ń wá wọn. tí wọ́n ń pè. tí wọ́n pe àwọn òrìṣà wọn wọ́n ń wá wọn láti fi wọ́n ṣe àkàsọ̀ lọ́wọ́ olúwa wọn. Yorùbá yóò fi owó yàtọ̀ ní Yorùbá kàdé. Ìgbọ́n náà ń bá ọlọ́run bá ń sọ fún wa yín pé mo fẹ́ ká gbọ́ yín nínú báwọn bàbá bàbá ti fi ní Yorùbá yìí. Bí ẹ bá padà jẹ́ ẹ̀sẹ̀ dáadáa. Ìgbìmọ̀ ayé àyẹ̀ ni wípé kò láyé kàlẹ́ dínà yẹ̀dẹ̀ hùn. Ṣé ráwọn táwọn kẹ̀kẹ́ rí ń pè fẹ́rẹ̀sì àwọn atu níbẹ̀ tí bóyá wọn fi sínú àlàyé pé òrìṣà làwọn ń rìn fáàtì torí pé gbogbo sẹ́yìn ẹ bá ti pè tí ẹ bá ti sọ lọ́hùn ẹni ẹ ti sòfà mi ó lè jẹ́ pẹ́ni tí wọ́n ṣe kéé ṣèṣù o ó sì lè déṣu látòjú òwe ní pé ìsọ mọ́ríàmọ̀ ìsọ mọ́ríàmọ̀ yìí ṣèṣù bọ̀tẹ́ni tó pè ìsọ mọ́ríàmọ̀ ti sòfà tó fi pé ìkànnì lẹ́yìn ọlọ́run ẹni tó pè ọ̀zẹ́rù sẹ́ńpẹ̀ ní ẹ́sà gẹ́gẹ́ bí àwọn júù ó ti tòòtà ẹni tó pe màláíkà ó ti tòòtà ẹni tó pe àlìjínù àlìjọ̀nù ó ti tòòtà àlìjọ̀nù wọ̀ bá jẹ́ mùsùlùmí ẹni tó pe ọmọ ádámà ó ti tòòtà ó ti ṣẹbọ ẹni tó pe ọba àjẹni ọlọ́run tí ìbá ti sọ pé onítọ̀ òun gangan òun náà yóò tà tó fi làrá ilé lẹ̀ fún ọ. tọ́lá àwọn èèyàn kan bẹ táwọn èèyàn ń pè lójú ayé wọn tí wọn ò takò wọn tó ń sọ kọ́lá yín náà ni ní nǹkan wọn fi gidi bẹ ọlá yín náà sì ni òfin ní bẹ mọ́ táwọn náà ti dákẹ eléyìí náà ti dòòtà lójú ayé wọn ṣé wọ́n ráwọn táwọn èèyàn ń pè ẹ máa kíyèsí dáadáa àwọn ẹ̀kẹ́ ọlọ́run ọlọ́run táwọn èèyàn ń pè. yàtàgóòlè lárọ́ fi yín de wà Allahu làwọn náà yẹ pera wọn ṣé kò yẹ káwọn gàgán dúró lórí wípé àwọn gan kájú ẹ̀ àwọn ìpínlẹ̀ bùkátà pe ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá tí wọn sì fi pèsè fọmọ adama pé ọlọ́run ọba táwọn ń pè ní kẹ́hìn ní wọn àwọn tó ńlá àwọn ẹ̀dá tó jẹ́ ní ọlọ́wọ̀n yẹn ni wọ́n fi jẹ́ ni wọ́n fi jésù ni fi jẹ́ ni làánà lọ́dọ̀ wá ti kalẹ̀ nínú ìròyìn wọn àwọn táwọn tí òsín lọ́hùn ń pè tí wọ́n jẹ́ ní ọlọ́run tí wọ́n ọlọ́run sẹ́yìn ọba sì ti lọ́run débi pé mò ń ran kàn fẹ́ ọlọ́run ń báyà bínú ọlọ́run àjẹpé lásán ní ṣe pé àwa kan ń sin lọ́run ní nígbà tó jẹ́ pé wọ́n ní àgbàgbọ́dọ̀ mọ̀ sí wọ́n ti dìgbà tí wọ́n ti kú láti èèyàn kò mọ rísì tó fi ń sin lọ́run. àwọn kan nínú àwọn oníkọ̀ríkọ̀ ti sùfíà wọ́n tún já wọ́n tún ṣubú ń bẹ̀rù àwọn tẹ́ńlá ti dà wípé àwọn kan ń sin lọ́run láti pọ́n lọ́run lé àwọn ò sí nítorí pé ẹ̀sìn pàtàkì tó bẹ̀. wọ́n ní àwọn ń sin lọ́hùn bìlá káwọ́fì máa dá bìlá káwọ́fì nìrọ̀ ni wàlá kọfí ìdáná ti. wọ́n ní àwọn ò kì í ti pé náà nígbà wọn lẹ́rù náà fi ń sin lọ́hùn o ẹ má rò pé torí táwọn máa wọ náà o kò sí nígbà kan táwọn táwọn yóò ti kọjá ń gbà wọn o wàlá kọfí ìdáná ti kìí ṣe kó àlùjànnà lọ́lọ́wọ́ àfi ẹ̀ńtá ìsì àwọn ẹ bá sìn ní ẹwà àlùjànnà àlùjànnà wa mú alójúgbé ni pé ká máa sin lọ́wọ́ sẹ́ẹ̀rí kọjá àlà tó tóbi ná àti ìkódà eléyìí kó sàn àdí kékeré yìí ayé ilé ẹ̀mọ́ mi tẹ̀rí oní ẹ̀lẹ́ ti gbọ́n lẹ́bàá tó kà wàyàrí júùnà. àwọn wọ̀nyí ni ẹni tí wọ́n ń mhm. wọ́n ń wá wọn láti fi wọ́n ṣe àtàkọ́lọ́ ọ̀dọ́ èwo nínú wọn tó lè fún ni mọ́ ọ wọ́n ṣe àgbẹ́kẹ̀lé àánú rẹ̀. àwọn àwọn ẹni táwọn èèyàn fẹ́ sọ di ọlọ́run táwọn èèyàn sì sọ ọlọ́run tó ti wọn ọlọ́run ni wọ́n ń ṣàgbẹ́kẹ̀lé kíni wọ́n ń ṣàgbẹ́kẹ̀lé àánú ọlọ́run wọ́n ti ìyá rẹ̀ ìbùnú àwọn ànábì ọlọ́run tọ́lọ́ ń sọ pé ẹ ní kí n yín ẹ jìnnà sí ohun ẹ̀kọ́ mi kẹ́ ẹ lè mọ́kọlù bínú mi kí wàá ló parí ayà yẹn inna adaba rabbika kana mahaduro dájúdájú ìyà olúwa rẹ ó jẹ́ ó jẹ́ tá a máa ń kóyà ẹ sì lọ́nà òróró gánà rọ ohun tó yẹ ma máa ka ma máa báyà pé ọlọ́run mọ̀jọ sọ sí mi ọlọ́run mọ̀jọ jẹ́ kan náà àwọn tí yóò ṣàgbákò ẹ ìyá ọlọ́run lẹ́sìn mọ̀kọ́ ọlọ́run bá rọrùn. náà ní ìtẹ̀síwájú àlàyé àwọn ọ̀rọ̀ báàbù yìí agbọ́nibí tá a bọ́ sí yìí ó ní àjọṣepọ̀ pẹ̀lú èyí tá a kúrò ń bẹ̀ ẹ bá kí èyí dáadáa báàbù wo la kà tán. àdùhánù ìlà ṣàhádà ti an la ilaha illallah sẹ́yìn bá ti gbàgbọ́ bíi la ilaha ọ̀la la ilaha la kà tán ṣáájú tẹ́lẹ̀ àwa bọ́ síbi báàbù àdùá ìlà ṣahádà tà láìlàlá tí ìwọ bá ti gbàgbọ́ yìí láìlà ìlàlá kò tọ́ba kan tó tọ́ka sí àfọba àfọ aláwọ̀ ẹ̀ kan tuntun ìwọ náà máa wá pèpè sílẹ̀ eléyìí ò la kà tán àtúnwá bọ́ àlàyé ìmú ọlọ́run sì ní àtò àti. شهادة لا إله إلا الله iná bá ti olùmọ̀tò sọ wípé ọ̀dìsàkọ́dàmọ̀ bíi awọ́lẹ̀ kìtà bíi ní àyà àti àwọn àyàtà kàtàjù láwọn àgbọ̀nì tá a ti sọ̀rọ̀ àwọn ẹ̀rí tí wà má tàbá mọ̀nẹ́sì nínú tàbí àti ìsinlọ́hùn ní ààtò pẹ̀lú tókó sínú. gẹ́gẹ́ bí gbólóhùn náà sọ wípé wàkọ́tọ̀ rọ́pò kàálà dáàbò lórí ìlà ìyá ọlọ́run ọba rẹ ó pé gbogbo wípé ó sì ṣe lọ́rùn yẹn wípé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kankan míì lẹ́yìn òun nítorí òun. àwọn àyà tá a wá mú wá níbi agbọ́nìta bọ́bí fi ha mazidu bayani àlàyé ò lè fún bẹ̀ ni òun ló fi jẹ́ kó ní nǹkan ṣe pẹ̀lú ìjàmbá bọ̀ tẹ́lẹ̀ náà ṣùgbọ́n àlàyé ò lè fún bí lùkùtù sí ha lè máa nà kẹ́lìmọ́ ti lè fila wàmàdàlà kàlẹ́ olùkọ́ òun dá ẹ̀sà àdáyẹrí ọ̀rọ̀ ṣe lórí la ilaha illallah àti tó túmọ̀ sí. bí eléyìí wọn bá ti clear èèyàn lè mọ gbára lu títí tó fi kúrò láyé tó ti bóun ti lọ́wọ́ bí wọn bá clear dáadáa. min tawhidil ibada níbi ìmú ọlọ́run sì ní àtò gangan pẹ̀lú iṣẹ́ táwa ká ajẹ́rú ọlọ́run ó ṣe àti àdìọ́kàn tó rọ̀ mọ́ṣẹ́ tá a ṣe yẹn tí ó fi dá wà gan-an dáǹtí náà lórí pé ọlọ́run la sìn. bí gbogbo yẹn bá ti sọ̀lá ó kílẹ̀ àtàwọn kan lọ́kàn wọn pé sọ̀lá tí mo ṣe yìí ọlọ́run ni mo sìn àwọn èèyàn kan kílẹ̀ àbẹ́ ó sì wà lọ́kàn àwọn èèyàn kan nígbà tí ń sọ láàfin lọ́wọ́ àtìgbà tó ti sọ pé kì í sọ lọ́run ni mo sì wàláì ọmọ bẹ́ẹ̀. nǹkan tó pamọ́ ni pé èmi ò lè mọ tẹ̀yìn ẹ̀yin ò lè mọ tèmi ṣùgbọ́n bá a ṣe jọ nàró lórí sọ láàfin yẹn tá a lọ rùkú tá a lọ sùjúrù tá a sálámà tá a túká ẹnì kọ̀ọ̀kan mọ tó bá wá ó sì mọ tó bá kó bẹ́ẹ̀ wàláì làbí bẹ́ẹ̀ náà ni gbogbo ìbàdàn àti kárápátá ẹni ẹni yòówù tó jẹ́ pé ọwọ́ àti sọ̀lá àtìyẹn lìlá pé ojú rẹ̀ ọlọ́run ló fi wá wọ́n ìyárújú rahmat ọwọ́ ẹ̀ kọ́fù àdáàbà ó fi ríran kan pé ọlọ́run kẹ̀kẹ́ mi torí pé mo jẹ́ rẹ̀ ìlàní níbi ìnira àtìyà torí pé mo jẹ́ rẹ̀ èèyàn wà bẹ́ẹ̀ tó sálámà kọ́kàn ti balẹ̀ lórí bẹ́ẹ̀ èèyàn sì wà bẹ́ẹ̀ tó sálámà tó jẹ́ pé asátìkì àtìkì bá àtìkì náà ǹjẹ́ àbíkílẹ̀ tó fẹ́ wí. nítorí kọ̀láàtì mùnàfìkì táyà ìsọ̀kalẹ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí kọ̀láàtì mùnàfìkì kódà látọjú ayé ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run ròyìn kọ̀láàtì wọn pé wàláyà àtúnà sọ̀láàtà ilá wà hún kò sáàlà àwọn eléyìí tí wọ́n ti sọ̀láàtì lẹ́yìn rẹ̀ ẹ̀yà ànábì wọ́n ti wà sallallahu alaihi wasallam wọ́n rojú wọ́n sojú páíkó páíkó wá bẹ̀ ni o inú wọn dùn débi pé ọlọ́run sọ pé ọkàn wọn sì kọ̀ gan. bẹ́ẹ̀ náà ní gbogbo tó lọ tó jọ mọ́ ìbàdàn ẹ wo nígbà tó lè fi sàpẹrẹ bí hajj bí hajj lápẹjúwe yàtàǹkàlọ èèyàn ti hajj ẹni tó ti hajj torí pé mo fẹ́ kí wọ́n pè mí jáde nínú àwọn tó ti hajj níjọba ìrọ̀lẹ́ kìámà oúnjẹ náà ádámà tó kìí ṣe pé tí ó sọ pé làbẹ́ẹ̀ka lọ́rùn làbẹ́ẹ̀ka wọ́n pè jáde níjọba ìrọ̀lẹ́ kìámà pé eléyìí náà bẹ̀rẹ̀ tó ti hajj. àwọn kan wà látàyè náà ti rìjẹ́pì ẹ̀ fóònù ní sọ pé làbẹ́ẹ̀ka lọ́rùn làbẹ́ẹ̀ka wọ́n ní làbẹ́ẹ̀ka wọ́n lásàdẹ̀ ó sínú wọn kọ́yà kọ́ ilé torólórí ibú ni wọ́n ṣé wọ́n pààyàn ló wá sẹ́fọ̀ pààyàn lẹ ọbí yóò pààyàn ní pípa tí ò sẹ́ni lára ẹ̀ náà ló fi wá tóbó ti pa wọn kan sáyé tí wọn ò lójútó ara wọn mọ́ ló fi wá tóbó pa wọn kan lẹ́kún ló fi wá yòò wá ń sọ fọlọ́n pé làbẹ́ kà kò jẹ́ pèrè ọlọ́run níbi kò jẹ́ pèrè ìmọ̀lẹ́kẹ̀ sọ fún bẹ́ẹ̀ lórí ẹ̀kọ́ yìí tó kọ ẹ̀ nínú fáyì abala kan nìyẹn abala míì òun ni ẹni tó ń gangan mọ̀ pé kì í ṣe hajj lòun lọ sí tó kàn fi bọ́ra tó kàn fi bojú. bí àpèjúwe ó fẹ́ fi gba táì ó fẹ́ jẹ́ ó fẹ́ fi ṣe táìtù kí ni táìtù yẹn ẹ́ alhaj. òun ni ó tún wá di sáyìn fọ́lífì kan fún rẹ̀ pé tí bá ti wá hajj dé sí i báyìí ni wàá ti mọ jẹ́ yóò fi hajj síwájú gbogbo ìgbà wà kọ́lùkọ́ gbogbo àtàwọn èèyàn bá sì ti pè é tí ò sọ pé toro jẹ́ kí wọ́n mọ̀ pé òun ti fi hajj ó yín tó yàtọ̀ sí gbogbo yìí fóònù ọdún wa sọ pé o gọ̀gọ̀gọ̀gọ̀ títí tó mọ̀ sí tóòlù tóòlù pè mí ní àlàyé mo fẹ́ kí wọ́n mọ̀ orígun kelo ni hajj nínú Islam orígun kelo ìkarùn bóòlù àpẹjù ti sọ̀lá àtọ́tò rẹ́gúlà bóòlù àpẹ kótó di fáà pé yẹn ní àlẹ́ hajj. adjective ní alhaj ẹni tí ó ń ṣe hajj tó bá ti ṣe tán o tó parí mu làwọn tọ̀hún tó ń jẹ́ aláwọ̀ funfun máa ń rò pé bóyá wọ́n fẹ́ kẹ́ dìde nìkan wọ́n fẹ́ tún nìkan ṣe àbí wọ́n fẹ́ wọ́n sọ pé alhaj ya hajj ya hajj ẹ̀yin alálàjì ẹ̀yin alálàjì ẹ̀yin ẹgbẹ́ ẹ̀yin tẹ́ wá ṣe hajj. lásìkò hajj náà níbi tá a ti ṣe hajj fún ọ̀pọ̀ èèyàn bẹ́ẹ̀ ẹ̀yin tí ẹ bẹ̀rẹ̀ àjò wá sí ilé ọlọ́run ìdíjẹ́ bẹ́ẹ̀ tí wọ́n wí nù ẹ̀yin àlejò ẹ̀yin àlejò ọlọ́run ẹ̀yin àlejò ọlọ́run. ìgbà tí èèyàn ń fi sọ̀lá bóò la ti ń pè é òun náà ní ajẹ́bíkù tiẹ̀ sáàbí pè wá mùsọ́lì lára àbọ̀sáàkì náà là ń pè é lọ́sibí fi sọ̀lá ìdírísù náà là ń pè é. Suleiman náà là ń pè Abdulkarim náà là ń pè tí ó bá pè ní mùsọ̀lì kó wá gbé lógo sọ̀lá àti tẹ́lifíṣọ́ ti rúkú kó wá gbé kọ́ ọrùn. níjọ́ tí yẹn ti yọ zaka òun náà náà jẹ́ kíkẹ́ tábà fẹ́ mu tábà fẹ́ rẹ̀ ta fẹ́ lẹ̀ mọ́ orúkọ èèyàn mùsàtì àfẹnìkankan ní mùsàtì onígbàká kẹ́nìkan mọ̀ lọ pé onígbàká ẹ bá ń ké sí onígbàká ẹ bá ń ké sálàájì sí mọ̀ sí sáájì lọ́wọ́ ni ó di àdámọ̀ èèyàn tán tẹ̀ mọ́yàn láàánú nígbà tó wá ti di orúkọ torí ẹ̀ ẹ̀ nílẹ̀ nìkan kan láyé nínú àwọn tẹ̀ ń lọ sáájì lọ́dọ̀ wọn tán pè ní àlùfáàjì ẹ̀ lè gbọ́ àbú abdulrahman lẹ́mọ̀ gbọ́ ẹ̀ lè gbọ́ gbọ́ yà ẹ̀ ṣe é tàbí kọ́ pé ní eh, lápọ̀bù ẹ̀ àlàjẹ́ eh, tí wọ́n fún gẹ́gẹ́ eh, àbú kínní kan bàbá alágbájá àbórúkọ rẹ̀ gan. tó a sì nínú àwọn èèyàn yẹn tó yẹ pé ọdún kan ò ní délẹ̀ fọmọ́sì hajj hajj kan ò ní dé ó ń bẹnu wọn láyé ló ṣe hajj ni ń gbà táwọn akẹ́kọ̀ọ́ lọ́hùn-ún àyẹ̀wò wọn á béèrè pé ẹ̀ tí sáájì ni ebi ọsọ pé màá dilẹ̀ wà kí ni ó bàtọ́ nìkan bẹ́ẹ̀ kò rí bìlà kò sì réyìn. Ṣẹ́wá sọ fẹ́ lómi pé à àti ṣe pẹ̀lú òkú ọlọ́run pé ẹ ẹ débìlà eré àríkẹ́ débìlà eré ìbìlà rẹ̀ oníkẹ́kẹ́ ṣe pẹ̀lú hajj. Àwọn kan tó wá ṣe hajj torí pé kò sábúrú mi kẹ́ kó ọjà tí èèyàn ti ṣe ọjà tó kọyàn sí yọnu kò sábúrú mi kẹ́ kó dání lọ hajj. Àwọn eléyìí orílẹ̀-èdè tiwọn Indonesia ni ibẹ̀ wọ́n ti máa ń hún wọ́n sọ pé ńgbà tá a ń lọ yìí tá a bá ti lọ́n tán ibi tó rò dìmọ́ pọ̀ ní ní ọkà àbí mọ̀dínà alásìkò bí làálẹ̀ rnd ó rà bá tún fi rí tọrọ kọ́bọ̀ mú wọlé padà ló bá parí kò ní kankan ṣe ẹlòmíì kó bàtà wá ẹlòmíì ká sọ wá ẹlòmíì gbóúnjẹ lọ nàìjíríà náà wọn sábà gbóúnjẹ lọ ẹlòmíì àgbẹ̀kọ lọ ọmọ kò jù lọ́hùn ẹlòmíì gbólùbọ lọ ní òmùràmùlà fún wọn lọ́hùn kankan lọ náà mú lọ yẹn ìgbà wọn náà lé àwọn mú wá yẹn ni wọ́n fi ń pe torí wíwu tí wọ́n hun fìlà ń gan ló kọ tí wọ́n sọ kí ni wọ́n sọ sábàkà tẹ ẹrántí bá ti sàn ẹni wà sọlọ́lọ́ ọ̀sán sálà nígbà tí ń sọ̀rọ̀ pé kájọ́ ọmọ ìyá ànábì wa kọ́ ọ́bọ̀ ní ara wọn báyìí mo rò pé ń wò kí ni sẹ́nubọ́ wọn ti sọ fún ni kí ni rọ́wí ọ̀nà wà sábàkà sọlọ́lọ́ ọ̀sán sálà bẹ́ẹ̀ ni àtọ̀ bẹ́ẹ̀ òjijì ọlọ́run wa kọ́ ọ́ kìkàbọ̀ ní ara wọn sábàkà òun náà náà fi pé ìfìlà yẹn ní sábàkà òjijì ọlọ́run lóye fún òsì mẹ́ka jẹ́ ọmọ ìyàwó àfọwọ́ bọ́nú ara wọn báyìí ìka ọwọ́ ọ̀tún wọnú ọwọ́ ẹ̀gbẹ́ kejì ló bá di sábàkà fóun wọn ti ṣe ìfìlà ńdé báyìí náà kọ́ ìjọba fi ń pè ní sábàkà wọn bí wọ́n ṣe mú mi bẹ́ẹ̀ nìkan bá wá dé lónìí nítorí dúdú dé wọn á ní ọmọ ìjòrí ó fọ sọ́ọ́tì láìpì ìlà wọn alákùnrin gan-an débi pé wọ́n bá ní ẹsẹ̀ bí làǹkọ́ dùn etí o. tó bá jẹ́ pé nǹkan kan tó ní nǹkan ṣe pẹ̀lẹ́sìn ni àákùkù ṣàlàyé ẹ̀ ara òdúdú náà nù tó ń ti pé wọ́n fi ń pààyàn lé wọ́n fi fìlà ń pààyàn lé ebi tí àdéhùn tí mo dé sórí ìpààyàn lé. àti àwọn agbọ́ ti pé wọ́n á fi láwà nílówé ẹ̀jẹ̀ á fi fọ́ọ̀hún lé àmọ́ fìlà yẹn kò ní kankan ṣe pẹ̀lú hajj bẹ́ẹ̀ náà lẹ́yìn táwọn èèyàn ń ṣe wọ́n fẹ́ kárí mi ni ìyẹn sì léwu púpọ̀ iṣẹ́ tá à ń ṣe gan-an ti ń pamọ́ ọ̀la ẹ̀rù ń bà wá tí ọkàn máa lọ síbi pé ṣé kìí ṣe pé mò ń ṣe kárí mi bèlèsàtì ìdára fi hàn gan tá a gbélé bẹ́ẹ̀ lẹ̀ sára. torí bẹ́ẹ̀ a ní bùkátà sí kí a gbọ́ àgbọ́yé àtàwọ̀hìn àti la ilaha illallah tọ́pìkì olórí ìpàdáyà ilé ẹ̀fọn àdáadáa. nínú nínú àwọn àyà yìí náà bákan náà nígbà tá a sọ pé àlékún wà lórí àlàyé tá a ṣe níbi tí eléyìí tá a ti ń bá bọ̀ tẹ́lẹ̀. وفيها الحجة على من تعلق على الأنبياء والصالحين يدعوه ويسأله àwíjàre bẹ lórí gbogbo ẹni yòówù tó bá jẹ pé àwọn ànábì ọlọ́run ló dì mú abẹ́nìkan nínú wọn abẹ́ni eré kan ló dì mú gẹ́gẹ́ bó ti yẹ ká di ọlọ́run ọba mú ẹnìkan nínú wọn ló dì mọ́ gẹ́gẹ́ bó ti yẹ ká dì mọ́ náà irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ti ṣubú o. tí wọ́n ń béèrè oore lọ́wọ́ wọn títí wá sọ́kò ń bí aburú lọ́wọ́ wọn eléyìí ti ṣẹlẹ̀ títí dòní. lè ana dáàlìkẹ́ torí máa ṣe bẹ́ẹ̀ ní máa dì mẹ́nìkan àwọn táwọn èèyàn rí láyé lónìí náà tí wọ́n ń bẹ lójú ayé wa yìí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa pé gbogbo ọ̀bá àwọn nábì ọlọ́run bá láyé àwọn tá a bá láyé náà lónìí náà àwọn èèyàn dì mọ́ wọn o tí wọ́n dákọ̀ àwọn bàbá bàbá nu lé wọn ọlá bàbá wa lókè kòtò ọlá bàbá wa nísàlẹ̀ làká ọlá bàbá wa ní àti gbogbo ẹ̀ lóṣìṣì bẹ́ẹ̀ lójú bàbá ń tẹ́ ẹ bá lọ bẹ̀ àrọ́ọ̀mù ní kéèyàn tọrọ bẹ́ẹ̀ ẹ bá kọ́lá yìí ẹ bá kọ́lá yìí bẹ́ẹ̀ lọ́hùn ọ̀ràn dé torí kò sí ọlá kan ẹjẹ ń fún ẹ ní kí n fún alẹ́ rí yorùbá tí ó kọ́kọ́ kílẹ̀ àìná kò sí ọlá kan nínú gbogbo lára gbogbo ẹ̀dá tọ́lọ́ wọn bá dá sáyé pátápátá kò sí ọlá kan tó tóbi pé tó sọ nǹkan kan di túláàsì fún àlọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ yín yorùbá báwọn náà ọlá wà tọ́lọ́ nǹkan èèyàn kọ́lá ọlọ́run tó sọ pé tílíkà ẹ̀mọ̀ ìgbà tílíkà rúdúró ayé àkọ́rà ni o àwọn òjíṣẹ́ ẹ̀mí tẹ̀ ń wò yẹn ọ̀dọ́ ní náà bá ọ̀dọ̀ mú má la bá àbí pàtàkì wọn jura wọn lọ gbogbo ọlá fún wọn jura wọn lọ òtún mọ̀ sí kọ́lọ́ fáwọn èèyàn lọ́la ṣùgbọ́n ìta nǹkan ní ìsinmi pé kò sí ọlá kan tó ní pé tá a bá sọ pé ọlọ́run wọlá alágbájá ọlọ́run o kò gbogbo tọ́lọ̀ ń bá ṣe pátápátá kò sí nǹkan tó dọ̀rọ̀ ẹ̀kọ́ lọ ó fi pọ́n ọmọ dámọ̀ lé mi. ìyẹn ló sọ di haram láti dìmọ́ àwọn ànábì ọlọ́run àbáwọn ẹni rẹ nípa mímọ́ bẹ̀ wọ́n mímọ́ pè wọ́n níṣẹ́ sọ fún wọn ni pé ẹ bá wa bẹ lọ́hùn mo rò pàǹgàgbọ̀ yẹ alọ́ bẹ́ni retí bẹ láyé. abẹ́ni sáré arákùnrin ẹ̀sìn ọlọ́run àtìbẹ̀rẹ̀ ọlọ́run lára ẹ̀ ọmọ ìyá mi ẹ mi ojú ọ̀nà ẹ̀sìn làwọn ń gbà yẹn ẹ mi bẹ̀ wa gbọ́dọ̀ sọ fún yín pé alihamudulilayi pé ọ̀rọ̀ rẹ báyìí ó yanjú kọ́ pé ọláyin náà torí tó ń bá gbẹ́sìn yìí tó kọ́ tàwọn èlò yìí ojú rẹ̀ yóò pọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ yóò ti ṣàtúnṣe kíákíá tó bá jẹni tó gbọ́ ẹ̀sán nábì sallallahu alaihi wasallam kódà àti kàtíwájú bẹ́ẹ̀ bá gbàgbé lọ́jọ́ tẹ́ni tó ti ṣe ọlọ́run bá sallallahu alaihi wasallam kí tí ojú rẹ̀ pọ́n mọ́ arákùnrin tó náà ń pa abẹ́ rẹ̀ nígbà tó ní pé máa ṣá Allah wà ṣí ń tọ́lọ́n bá fẹ́ àtiwọ náà lọ́jọ́ ànábì ọ̀nà àtiwọ náà ó ní wọ́n ti déédé. àwọn èsì dáná bí kò sọ̀rọ̀ lọ́wọ́ sàrò sọ́là wọn ká mọ̀ pé ó ti fojú sí ọlọ́run ti déédé ọlọ́run ó ní àjà question mark ọ̀sọ̀ ní dorogún ọlọ́run ó sọ ní dorogún ọlọ́run Allah fakọ̀ àwọn Allah bọ́lọ́n bá fẹ́ nìkan ni o máa ṣá àkáánà ọ̀jọ̀gbọ́n kan onílàákàyè ló bá kọ́ léwì kó lè tètè yé wa dáadáa ó ní máa ṣá àkáánà wà ìlànà àṣà ìtọ́nà ọba bá fẹ́ òun ní ojú ṣe kódà bẹ́ẹ̀ ni ò fẹ́ wà máa ṣí tù ìlànà lámúyàkú ìtawà fẹ́ tọ́nà ọba ò bá fẹ́. kò lè wà á máa owó náà nígbà tá a fi bọ́ sínú ayé àkùrán padà ẹ̀yin ò lè fẹ́ nǹkan kan kó ṣe é ṣe ilà Allah Rabbul àlàní. àti tó ẹlẹ́dàá bá fẹ́. à ń fẹ́ dẹ́kun lọ́dọ̀ ara wa fúnra ara wa ẹnì kọ̀ọ̀kan bá ti jókòó yìí bá pọ̀ tán lórílẹ̀‐èdè àfẹ́ nira ọlọ́run mọ́dàkùn mọ́ níwá lára lẹ́yìn ọkọ̀ kan wa bá a ṣe jókòó yìí títí bá a ṣe pọ̀ tó yìí lẹ́yìn wá àgbà náà à ń fẹ́ dẹkùn lápapọ̀ wọn mọ bá ti dẹkùn fún wa ẹrú rẹ ni wá láhàólà náírà wà fún ọ̀tà yìí làbílà má sì ní wá lára lápapọ̀ bá a bá ti rí nira lápapọ̀ má wa nílà. tó o bá lára lápapọ̀ dá wa dẹ̀ lára lọ́dọ̀ kọ̀ọ̀kan ẹ wá jẹ́ ká ti tẹ́tọ̀ bá ti ń bẹ lọ́wọ́ yẹn ẹ jẹ́ tẹ́tọ̀ àwọn àrùn àwọn àrùn tí máa ń ṣe wá sí parun tí máa ń ṣẹlẹ̀ gan mo máa sábà ara irú náà tara ẹni nìkan ẹ jẹ́ bá àrùn àwọn àrùn yẹn yára ara gan lọ́wọ́ ọkàn jẹ́ pé àní sí àní gbẹ̀yàn gbè sábẹ́ ẹlẹ̀ ní òkè káwọn èèyàn mọ̀ àwọn àrùn kan bẹ ní ìsìn tán bá ti dáko ẹ̀ kódà èèyàn ti fẹ́ sáko ní ẹ̀sìn tí wọ́n ti sọ̀rọ̀ àrùn yẹn bí ìgbà tó ti rọ́ọ̀nù yẹn níbi tó rúkọ ẹ̀ tí jìnnì ní ẹlẹ́ tó lédè àwọn àrùn wa sì burú jù bẹ́ẹ̀ lọ bí àrùn ara bá pa ní sábà gbẹ̀yàn sábẹ́ abẹ́ ẹ̀pẹ̀ ó ti bá tẹ̀ lọ́nu òun àmọ̀ pé ń sọ̀rọ̀ nípa àrùn ó ti kú amẹ́ni tó ti parun lórí ilẹ̀ ayé gan tó ti parun títí ìrìn lọ sí ń bọ̀ sí wọlé sí jáde ńkọ́ sani wàá mọ̀ bó ti parun bí ẹ bá ti fi yàn gbọ́dọ̀ lọ́wọ́ báyìí torí àrùn parun bẹ lára ẹ̀ ó bẹ nínú àrùn tó dé àrùn wà collectively ó sì wá pọ̀ lára àwọn èèyàn gan ti ń gbèlú iná ìlú èlú tòrò irú ẹ̀ náà ń bẹ inú kàdí ìṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ilé téèyàn ti jáde fúnra rẹ̀ bàbá ìyá àtọmọ èèyàn mẹ̀yà wà nbẹ ó fẹ́ káǹfààní kan jẹ́ sínú ilé òun kó dé tàwọn mẹ́ta òun àti ìyàwó òun àtọmọ òun kátó wá sọ létèlè kátó wá bọ́ sádùúgbò àdúgbò ń jà fún ẹ̀kọ́ ẹ wọ́n mo ti ń bọ̀ o kódà ẹlòmíì ń jà fún ẹ̀tọ́ tí ò fẹ́ kó kán ìyàwó òun gbèsè àti pé yóò kàn kó sàdìkùn òun ẹ̀wọ̀ omi ń jà òun fẹ́ kó jẹ́ pé òun òun omi ń jà fẹ́tọ̀ tó àdúgbò òun ló kówó káǹfààní yìí wá kò bá jìnnà ìlú náà ń jà fún ìran náà ń jà tó bá sì sí yẹn lọ́nà tẹ̀yàmẹ̀yà nínú àwọn àrùn tó lágbára tí wọ́n kó parun báwùjọ ni. ibẹ̀ ẹ̀kọ́ là ń lọ lónìí. sábà tí táyà ẹ ti sọ̀kalẹ̀ gan-an òun ni táwọn èèyàn mú ẹ̀rí ọlọ́run lọ́lọ́run sábà tí táyà yìí táwọn ayé àtàǹkà ìkókó wà nù. gẹ́gẹ́ bí mi tá a ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan kòlí lẹ́nìínà zàm kòlí dùn lẹ́nìínà zàm tó ń dùn ní. ẹ pé àwọn tẹ̀ ń pè yàtọ̀ tọ́lọ̀. aya yìí sọ̀kalẹ̀ fi mọ̀ ìyá abodùlùmọ̀ sí ẹ̀jẹ̀ nkàbá àfọ̀jọ́ra àdéhùn. akitaru ni mo ọ̀pọ̀ àwọn onímọ̀ tafsir ala annaha nazalat fi man ya'budu al-masiha wa wọn láyà yìí sọ̀kalẹ̀ lórí àwọn tí ń sin ẹ máa gan lò tí wọ́n ń sin subhanallah wàlà hawla wàlà quwwata illa billah tí wọ́n ń jọ́sìn fún màsíhù kí ni láwọn olóyìnbó umma àti ìyá e ayà yìí sọ̀kalẹ̀ lórí àwọn tí ń sin ayà táǹkà yìí ó àwọn tí ń sin masihu àtìyá rẹ̀ àtàwọn tí ń sin ozair tí wọ́n pè ní ezra wàkọ́ọ̀lá ti lè yahudu wàkọ́ọ̀lá ti nàṣọ́ ẹjọ́ ìgbé láti orí ti bóòlù ayé àtètò nàṣọ́ra ló ti bẹ̀rẹ̀ wàkọ́ọ̀lá ti nàṣọ́ra lè màsíhù bòlù lọ àwọn nàṣọ́ra sọ pé màsíhù ọmọ ọlọ́run ni wàkọ́ọ̀lá ti lè yahudu. lu òzẹ́yìnrú bonú lọ àwọn ìlú wọn ni òzẹ́yìnrú ibùnú lọ wọn ọmọ lọ́wọ́ àwọn yẹn kan wá àwọn àwọn kan sọ pé àwọn màláyíkà tí àwọn yẹn wọn láwọn ọmọbìnrin tọ́lọ̀ bínú wọn kùn lọ́mọbìnrin ọlọ́run ọ̀kẹ́ náà àdáyé àṣẹ ọlọ́run fún wa pátápátá nípa mímọ́ bá àwa orogún kama fi hadhihi al-ayati min at-tahdid wal-wa'id ala dhalik gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe fi ìyà tó ti fi wuli ṣèlérí fún ogun ẹni bá ń ṣe bẹ́ẹ̀ wa hadha yadullu ala anna du'ahum min dunillah shirkun billah eléyìí ló tọ́ka sí pé mímọ̀ pé àwọn ẹ̀dá tá a wù yìí ìyàtọ̀ tọ́lọ́wọ́n bá tó dá wọn ẹbọ ni ìnáà tàfíì ó lòdì pátápátá sí ká sọ pé èèyàn sin lọ́hùn ní ààtò wàyò náà fi ó sì lòdì sí shahadata an ilaha illallah ìmọ̀ wígbólóhùn la ilaha illallah fa inna tawhida alla alla yudia ìmọ̀ lọ́kàn ìmọ̀ ní illallah wahda àwọn náà ní pé wọ́n gbẹ̀gbẹ̀ kàmí àti Allah nìkan. wa kalimatul ikhlas nafa tààrà ṣèjọ́ lóhùn pé abidọ̀kàntọ̀kàn sí lọ́hùn òun náà lòdì sí ẹbọ dáwì lẹ́yìn dáwọ́ta báyìí lá ta'lim wa ibadat wa ibnu ta'lim wa ibadatun la ìmọ̀ àpò ìkàmí lẹ́yìn ọlọ́run ìmú nǹkan yẹn lọ́lọ́run ni ìjọ́sìn fún nǹkan náà ni wàdùá ò mọ́kò ìbáàdà àdúrà pípé nǹkan sì ní ó jẹ́ nǹkan kan pàtàkì tó jẹ́ gbòógì nínú ẹ̀sìn tó jẹ́ pé òun gan ni kò mú òkun rẹ̀. nínú àyà yìí àmọ́ bákan náà anna lèmọ̀dé hàn pé ohun tọ́mọ èèyàn ń pè lẹ́yìn ọlọ́run láyé mímú dídá àárín ìkẹ́sìfà lórí yìí wàlà tàwọn kò kápá kó múnira kan kó fẹni tí ń pè àbí kó yí ojú ọ̀n padà kó ojú títí kan tó burú kó wá dá padà síbi títí kan tó dà ní makani ìlà makani wàlà mi sífà sí ìlà sífà wàlà òkàánà ni mọ̀tò ọ̀hún nàbí yẹn àwọn mọ̀lẹ́ka kọ́lá àbójá ni sẹ́yìn ń pè bójá nàbí ọlọ́run àbójá mọ̀lẹ́ka àbójá mọ̀lẹ́ka náà mọ̀lẹ́ka kò kápá nǹkan kan láti ṣe fọ́ọ̀mù èèyàn. nínú dáadáa kò sí kápá nǹkan kan láti mú kúrò nínú eléyìí ni hada yọkọrìrù bùtùlánà dáhùn àti kulli mad'uwin min duni Allahi ta'ala ka'ina man kan aya yìí àtàwọn aya tó òní ó jẹ́ ká mọ̀ wípé gbogbo tí wọ́n bá Allah aburú ńlá ni ìbàjẹ́ ni. nínú sọ́dọ̀tù ẹlẹ́ẹ̀karùn-ún bàbáwo láti ìyẹn sọ́dọ̀tù mọ́yídà sílẹ̀ àtàyà seventy one kọ́ni. laqad kafara alladhina qalu àyà seventy two laqad kafara alladhina qalu inna Allaha wal masih ibn Maryam dájúdájú. wọ́n ti ṣe àìgbàgbọ́. dání. àwọn ẹni tí ó wí pé ọlọ́run ni màsíńtò ọmọ mọ́ríà. àìgbàgbọ́ tó dájú nù. àlùmọ̀síńtò wí pé. nígbà tí màsíńtò bẹ̀ láyé. ẹ wá gbọ́ tọ́lọ̀ mìíràn tó sì ti bẹ̀rẹ̀ fáyé tó sì wà ní gbogbo ó wà ní ń káyè ó wà gbogbo ọmọ ádámà kódà yọ kúrò dò ní yìí nínú eléyìí tí àwọn ẹlòmíín náà gbé lọ́wọ́ wọn ò rí ọ̀rọ̀ yìí wọn ò rí mẹ́ náà. ẹ̀yọ́ ẹ ní orílẹ̀ kàdímọ̀ tí mo ti pèpè láyé láti jíṣẹ́ tó pe ìran ní ìyàtọ̀ sí Ísírẹ́láìtì tí kò tí kò lórí ilẹ̀ ayé ibẹ̀ láti gbé dìde ibẹ̀ láti rántí nígbà tí Nuhu alayhi tó jẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run lórí ilẹ̀ inna arsalna Nuhan ila qaumi nínú sọ́ràtù nóòwù gan ọlọ́run láàárán nóòwù sí àwọn èèyàn rẹ̀ tá a gbé ìdílé sí tá a rán sí àná à ń bèrè kọ́ọ̀mà kàmí nkábìlẹ̀ ayé àti àwọn àdáàbùn àlè kọ́ọ̀là yà kọ́ọ̀lù. nígbà tí ó fèsì báyìí nígbà tí ọlọ́run ti parí àṣẹ pé kó jíṣẹ́ òun kọ́ọ̀là yà kọ́ọ̀lù ó lẹ́yìn èèyàn mi àwọn òsínú wọn níta abilé wà nù wọn ni pé irú mẹ́sẹ̀gì ọjọ́ náà lọ́hùn ọlọ́run tó fi rán àmẹ́lì tọrọ báwa náà sọlọ́lọ́hùn bá lọ́sọ́là àmọ́ àwọn tó kọ ìjọ náà lọ́hùn àti nù wọn. inú nọ́mbà tó fi jẹ́ pé nínú alukoran látòkè délẹ̀ tá a bá sọ̀rọ̀ mọ̀tíhù yìí máa pe àwọn tọ́lọ́run rántí nìkan làlùmọ̀tíhù mọ̀síhù wípé ẹ̀yin ọmọ israel israel lónìí ó láàlà ní òlàlà tó bá ta sàgẹ̀rẹ̀ yóò kàbùkù àyíbẹ̀ ẹ̀kọ́ ni geographically israel láàlà ó níbi tó ti pààlà pẹ̀lú àwọn ilẹ̀ lárúbáwá tó bá ta sàgẹ̀rẹ̀ àbùkù ni ó ní síbi tó ti pààlà pẹ̀lú àwọn míì a sì mọ̀ wọ́n lẹ́dàá èèyàn ẹni tó bá mọ̀ èèyàn gan ní rírí ojú bẹ́ẹ̀ bá rọ́ọ̀mọ israẹli nàìjíríà mọ̀ pé eléyìí israẹli ni bẹ́ẹ̀ bá rọ́ọ̀mọ indonesia mọ̀ pé indonesia lélẹ́yìí bẹ́ẹ̀ bá rọ́ọ̀mọ china mọ̀ pé chinese lélẹ́yìí ẹni tó bá dá èèyàn mọ̀ lójú a tún dára wa mọ̀ ní ká rí lójú kéńtì pé ìlú ẹ̀kọ́ la ti rí bẹ́ẹ̀ bá rọ́ọ̀mọ ọmọ egypt ẹ tòun ti pé ìlú kọ̀ọ̀kan náà ti wá láàlá ẹ̀ àrán màsíù sí ẹnìkan kan nu aláwọ̀ dúdú àti pé ń bẹ nínú ìran Ísírẹ́lì tó jẹ́ dúdú inú wọn ló kù títí táyé wà yóò fi tán nínú nǹkan sọ tí mò ń tẹnu mọ́ ni ṣe nínú àkùrá nìkan lélẹ́yìí wà nínú ìdí èèyàn gbé lọ́wọ́ lónìí wọn rọrọ yọ kó ń bóun náà ti bó sì ti mọ wí náà mo o mo ti fi ọlọ́run fún o kí ló sọ. ẹ máa fi ọlọ́run. ẹ máa nà. ẹ máa fi ọlọ́run. yàbá ní ìsọ̀rọ̀ ilá búdú lọ ẹ máa ọlọ́run ẹ tẹ̀síwájú. olúwa mi àti olúwa yín. tó yàtọ̀ ṣé mo ṣe kàánú kúránì tí wọ́n rí yọkọ́ bẹ́ẹ̀ n ò rí yẹn náà wọ́n láyé wà mẹ́ tó ẹ̀dùn o látòrí gbogbo àwọn ànábì ọlọ́ọ̀bá pátápátá títí tóbi dẹ́ni ìgbẹ̀yìn wọn kò rújú. ànábì ọlọ́run tó kángun bá ànábì Muhammad sallallahu alaihi wasallam tó yẹ pé òun lọ la gbá ànábì Muhammad dìde ẹni tó jù ní sọ̀rọ̀ yìí òun náà ní yín sá ọmọ alẹ́ ìbúdù lọ́à ẹ̀sìn àlọ́ rọ́bì ẹlẹ́dàá mi ìtumọ̀ rọ́bù nìyẹn nínú ẹlẹ́dàá ẹlẹ́dàá mi wà rọ́bì wà rọ́bàkùn kó sì tẹ̀fọ́n ló dẹ́yìn náà ẹ tẹ̀síwájú. dájúdájú ẹnikẹ́ni tí ó bá da nǹkan pọ̀ mọ́ ọ̀rọ̀ kàwéèrè là ń sọ yìí ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ ká mú ọlọ́run sì ní àǹtó ká má bàa wọ́rọ̀ ogun kó ẹsẹ̀ bẹ̀rẹ̀ tó bá jẹ́ káwọn èèyàn bá gbọ́ lẹ́sìn tuntun lónìí wọ́n ti pàdánù ẹ̀sìn ti pẹ́ wọ́n ti pàdánù àgbóyè ẹ̀sìn ti pẹ́ tuntun. ìgbà tí ìsọ wọn rí àmọ̀ ń sọ̀rọ̀ sí àkọ́kọ́ òun òbí mú alẹ́ tọ́lọ̀ ọlọ́run rán ni sí kí n kì í lọ gan tó tóbi tó sì fojú hàn àní ibùdó lọ́ha wípé ẹ̀sìn àlọ́ wàtàkùrù ẹ̀ka ya rẹ̀ wà àfihàn mẹ́sẹ̀gì mẹ́ta ẹ sì tẹ̀lé mi o èmi lọ́lọ́run rán sí kí n sì how many thousands of years lẹ́gbẹ́ kàlá nígbà yìí sì lórí tọ́lọ́ tó yẹ kó náà wà ní àkọ́kọ́ kúrúfà andir dídé máa fi àwọn èèyàn nílọ ibi tó ti bẹ̀rẹ̀ ni pé ibi tó ti bẹ̀rẹ̀ ni pé kúlù la ilaha illallah tuflihu ẹ jáde sọ́kàn tó kò sọ́ba ní àfọlọ́hún tó ẹ̀kẹ́ ìsìn lódodo kẹ́ ẹ lè bá tí ó jèrè. bí pé wọ́n dìde fún bó ti pa wọ́n pọ̀ nìyẹn ẹ̀sìn bá mi torí pé ìnáwó máa ń yí sí ìbílà ẹnì yóò tó bá da nǹkan kan pọ̀ mọ́ lọ́n tó tún ní nǹkan míì ti ń pè òun rì mọ́lẹ̀ òun tó kọ́ òun kàkà tó burúkú kí n máa là á kó lè bá a yé wa dáadáa torí ẹ lómi ó sọ pé ọ̀bí òun ò forí kanlẹ̀ bọ́lá òun ò forí kanlẹ̀ fún ibi òun ò forí kanlẹ̀ fún kan míì àkàtú burúkú tó ń pè èyí tó sọmọ bá ń kọ́ èyí tó rì mọ́lẹ̀ ń kọ́ èyí tó fẹ́ sínú gbẹ́rẹ́ ńkọ́ tó yí ìdìpo gbẹ́rẹ́ ńkọ́ tó yí ọ̀nà ọwọ́ po èyí tí wọ́n dì tí wọ́n fi mọ́mọ́ lọ́rùn kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí wọ́n ní wọ́n máa wí nígbà tá àti àwárí gbogbo àdì mẹ́rù àdìmára èyí tí wọ́n ní wọ́n máa wí lẹ́nu wújẹ́wújẹ́hùn náà ń kọ́ tó jẹ́ kórìkọ àlùjọ náà àti mọ̀lẹ́kà la bá ń bẹ̀ kọ́ sékèé sọ pé kò ìkànnì lẹ́yìn ọlọ́run. bóyá bóyá ní lẹ́kítọ̀ tó ń bọ̀ kọ́lọ́mù sọ àtàrí ọ̀gbà náà yìí mú àwọn àpèjúwe yẹn wá ẹ̀yin náà sì lè rí kótó ẹ̀yin náà lè yẹ̀ wò ẹ lọ kótóbà sọ́ra tù kótóbà kótóbà kótóbà tí wọ́n mú yẹn kò sí lára ní ìsìlámù fún mú wa o ẹ kótóbà sọ́ra tù yàtì kótóbà sọ́ra tù kótóbà sọ́ra tù kótóbà sọ́ra tọ́ha kò sínú ní ìsìlámù mú wa o ẹ kó wá bí kẹ́mi náà wà wá kájọ wá gbé yẹ̀ wò ibi tó bá ti jẹ́sìn ibi tó ti ń pe màláìkà ibi tó ti ń pe ànábì ọlọ́run ibi tó ti ń pe àlùjọ̀nù gbogbo tí mo kà wọ́n pé sínú ẹ̀. tẹ̀fsíìrù tẹ̀fsíìrù lẹ́ẹ̀bà nínú jẹ́sìn mú wá ẹ lọ sínú kọ̀wé Bukhari àbí kọ̀wé Muslim tẹ̀fsíìrù àwọn súwárù lẹ́ẹ̀bà tẹ̀fsíìrù suratul Baqara tẹ̀fsíìrù suratul Ali Imran tẹ̀fsíìrù suratul Nisa tẹ̀fsíìrù tẹ̀fsíìrù tẹ̀fsíìrù tí ẹ bá wá rí kútúbà súrà àti kàtúrà báyìí tán ọwọ́ kútúbà rẹ̀ ibi tẹ́ ẹ ti jù ibi tẹ́ ti jù sọ́fìn ẹ̀bọ nìyẹn nígbà tó náà òhun tí òkun kan wá tí ò pè lẹ́sìn ẹ̀yin wá ń hu à ń kó ní ti ọmọ tọ́ náà à ń túmọ̀ ẹ̀yin lólùmọ̀ ní nígbà tí òun mú kankan wá sẹ́yìn rò pé ó bá ni ò ti bá mú wàá wò ó bá

bẹ́ẹ̀ bá wo bí àdúrà alágbèéká sátidé sátidé sunday sunday thursday thursday juma juma ẹbọ ló kú bẹ ó pè yín ọmọ kéwù ẹ̀yin ẹ máa ka fúlàtù mọ́lùkù ẹ̀yin ẹ máa ka kíni ẹ̀yin máa ka fúlàtù yàtì kò sí tó dúró mi kẹ́ ka fúlàtù yàtì kò sí tó dúró mi kó yàtì ka fúlàtù mọ́lù bẹ́ẹ̀ ni kò sí tó dúró mi ká ka gbàlù fúlàtù àti bẹ̀rẹ̀ dé parí. Baba ka alukuran gan lódìdí kì í ṣe pé ìwọ ọmọ kábọ́kọ́rà ìwọ ọmọ kanisa náà máa ń halẹ̀ ọwọ́ kì í ṣe kuran lódìdí nìyẹn báwa mẹ́rin ó bá ka kuran lódìdí kí èmi ó bẹ̀rẹ̀ ní sọ́tò bàkọ́rà àti bá bẹ́ẹ̀ sinmi bó ka bàkọ́rà sàn kẹ́ni kejì ó gbé níbi sọ́tò alẹ́ mìíràn òun náà sùn ní kẹ́ni kẹta ó gbé ní sọ́tò nìta ibi tá a bá dé lélùú tá a bá dé bẹ́ẹ̀ náà là kéde pé mi ń ka bá kọ́ra ìwọ ń ka yàtí ìwọ ń ka gbábùn ìmúlù àwọn akọ pé àti wọn ka kura lòdì sí náà báyìí ta ló kà bẹ́ẹ̀ láyé tí o gba anabi ọlọ́ọ̀mí tán lórí ilẹ̀ tí o gba àwọn ẹni ọlọ́ọ̀mí tán lórí ilẹ̀ ẹ̀tọ́rẹ́ anabi sallallahu sallam muhammad ibn abdullah sallallahu sallam ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ kalẹ̀ fún taari wọn ò sì gbámú lódìdí lójú ayé anabi sallallahu alayhi wa sallam ta ló kà táwa ní mọ̀jọ́ lọ́n lọ. ìgbà tí lẹ́yìn kọ́kọ́ lọ níbi tí agbọ́n ni tàdádálẹ̀ ẹ̀bọ náà tún wá wọlé tí mo lọ gan lò. wọ́n tún wá hun kútúbà fáwọn súrà yẹn ibẹ̀ láti rí pẹ́ńpẹ́ mọ̀lẹ́kà níbi tá a ti bẹ̀rẹ̀ tàfírò ọ̀rọ̀ tò nínú ibẹ̀ láti rí pẹ́ńpẹ́ ànábì ọlọ́run ibẹ̀ láti rí pé wọ́n pe àlùjọ̀nú ìyá rọ́kọ̀ yá ìlú tí n bá ti mú àwọn tíra yẹn wá àbẹ́yìn náà lẹ́ mú wá tí bá ti fún yín ní àsánẹ́ǹtì kan ọ̀dọ̀ jíìpì mọ́mù jẹ́ bá gbé lọ ẹ wà fún mi létí padà pé mo fẹ́ mọ ìdí ń jẹ́ra yàrá ọkọ̀ yá ìlú ìwọ́rọ̀ ọkọ̀ yá ìlú jẹ́ ká dùn àyọ̀gbà yín mọ ìdí ń jẹ́ra ọkọ̀ yá ìlú á ti lè ṣàlàyé ẹ̀fọn àwọn akátó túká torí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ń kéde òní. náà á <laughs> ti kí ni nígbà kan aláwọ̀ àgbà ọpẹ́ ní fọlọ́n tó là wá bẹ̀. ó tún máa sọ pé sẹ́ ẹ mú mọ́tún àzímù dání torí bẹ́ẹ̀ làwọn kótó bàyẹn pọ̀ sí tíra pẹlẹbẹ báyìí ni tí ẹ gbàgbé mọ́tún àzímù torí pé máa ka àrùn tó ra yẹn tán ibẹ̀ láti ka kíni ibẹ̀ láti ka kótó bà. ẹ wá orúkọ tí wọ́n pè é kí ni jẹ́ bẹ́ẹ̀ àlìfáwùsùn làzímù gbogbo èrè jẹ pátápátá tani wàá gbọ́ yìí tí ò ní kanti bẹ́ẹ̀ náà àbígáyà tún mọ̀tù ògóńgó èròǹgbà dáadáa bí tọ́mọ èèyàn ń lọ ó sọ lóko tó rẹwà bẹ́yìn òní kọ́pì yóò sáré lọ rà á tẹ bá gbọ́ kọ́ ẹ̀ tẹ ti ní sọ́yà tọ́pẹ̀ ní gáyà tún mọ̀tù tẹ ti ní fọ́sùlà zin kí ní à fọ́sùlà zin èrè jẹ́ ńlá ọ̀yà sáré lọ rà á níbi bẹ́ẹ̀ ó ti tẹ bọ́ bẹ́ẹ̀ ti pe nǹkan ní pẹ̀lú ọlọ́run ẹnìkan wá mú àkọsílẹ̀ kan tó ń gbé lọ́wọ́ ìmọ̀ ìgbọ́n ti gbé fún un ó ní mo fẹ́ kẹ́ ẹ bá ń yẹ̀ wò ni àyà koran bẹ́ẹ̀ ọrụ ọ̀rọ̀ tó dáa àdúrà tó dáa ó bẹ́ẹ̀ orúkọ àjọ̀nú bẹ́ẹ̀ orúkọ mọ̀lẹ́kà bẹ́ẹ̀ fẹ́rẹ́ ti da lórúkọ wọn kò sì lè sàdáyàn rí ó lè ké ó lè kéwú kò lè rí mo ka ilé ni o yóò kà tó bọ ti pa nínú àyà àkókò nàtí ni kẹ́ máa sọ fọlọ́n pé ìtọ́ba jẹ́bọ̀ ń bẹ̀ kó yọ sọ́tọ̀ kó mú ìtọ́ba fẹ́ wàlá inú àyà àkókò nàtí burúkú ni èyàn ò ṣe bẹ́ẹ̀ fọ́gẹ́ ẹ̀ láyé èyàn ò ṣe bẹ́ẹ̀ ojú rí ọ̀gá ni wọ́n máa ń wà ọ̀gá tó láti bẹ́pẹ ẹ ti lọ sáré ìsẹ́yìn ìbùsùn ẹ̀ ọ̀gá tó láti ọ̀gẹ̀dẹ̀ gbọ́gbà ẹ ti lọ sáré dé náà ìbùsùn ẹ̀ kò sì sí lára fẹ́ àbí bẹ́lá rẹ̀ pẹ́pẹ́ burú nù ẹ sì máa ti máa bọ̀gà nù ẹ̀ńjìnà sí ọ̀gá ọmọ èèyàn èèyàn wá da èèyàn wá pe àwọn ẹgbẹ́ nìsín àwọn ẹgbẹ́ olóṣèlú jẹ́ ìjọba ṣàpèjúwe mùnàbìkì náà méjèèjì mùnàbìkì ni wọ́n tí wọ́n wọ̀ pé eléyìí ti kú apc ti kú ó ti darapọ̀ mọ́ pdp pdp ti kú ó ti darapọ̀ mọ́ apc àgàbàgebè òní eléyìí ń bẹ ní sátú nìta láìlá àkókò mọbi tẹ wà láìlá àwùlà ẹ sí ní ọ̀làyìlá àwùlà ẹ sì sí mùsàlù dàdúnà bẹ́ẹ̀ nà dáríkà tẹ̀sí ńlọbí lẹ̀ ńlọbí torí bẹ́ẹ̀ jẹ ìnáwó fi ń báwọn èèyàn wí nípa ìsìn ọlọ́run àpẹẹrẹ ẹ̀lẹ́rí láyé wọn táwọn náà ń nàka mọ̀nà ti fi síra wọn tí wọ́n ń sèmí ní bòńkẹ́lẹ́ ọlọ́run tí yẹn bá wá bá wá orogún subhana wa ta'ala ìhàwó lẹ́fẹ́ kó yín ọlọ́run kọ túrẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá èèyàn orogún láyé wọ́n bẹ́yàn orogún tọ́ta sì bẹ̀rẹ̀ láàrin wọn nínú ẹgbẹ́ tó jẹ́ tayé nínú obìnrin sóbìnrin tí wọ́n bá ra ń sorogún wọ́n pariwo ẹ̀kún yín títí débi wípé. ọkọ àtaya ò pọ̀ tí ń gbádùn ọkọ tí ń gbádùn ìdílé wọn bábá yìí nìsín torí wọn gbọ́ fún yín pé bẹ́ẹ̀ bá ti pé méjì ilé olórogún nu ọ̀ràn ńlá ni ayélujáfẹ́ kọ́ ni ráìvà ilé ráìvà nu táwọn méjì ó wà di akẹgbẹ́ ara wọn níbi ohun kan ṣoṣo wọ́n pariwo ẹ̀ títí pé ah, ilé olórogún ilé olórogún ilé olórogún orogún ọ̀nà lọ́lọ́run ni ẹ̀ má bá ń wá ẹ má wá ẹ má ẹ má ẹ má ṣẹbọ pẹ̀lú òun tọ́wọ́ wá jẹ́ nǹkan tó burú láàrin ọmọ ádámà báwo ló ṣe rí láàrin ẹ̀dá ọlọ́run bá sí ọlọ́run bá tó jẹ́ lẹ́dàá wà máa ń ṣe é síbi ńlá ẹni òun tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó mú nǹkan míì tó papọ̀ mọ́ ọlọ́run fakọ̀dé àrọ̀mọ́lọ́hùn alẹ́ ìrìnlẹ̀ àná. dájúdájú ọlọ́run ti ṣe ọgbà ìlera ní èèwọ̀ tẹ wá rí ìtọ́jà bẹ́ẹ̀ rí wàlẹ̀ yàtọ̀ bìlà ọlọ́kùn mọ́ sílé wọ̀ fún wa o èèyàn bọ́lọ̀ ń wá orogún ó pe nǹkan míì ní ó lè má pe lọ́lọ́ direct bọ̀ tó ti mú lọ́lọ́ bí báwo. ọlọ́run ni aláàbò ọlọ́run èmi mò ń dáàbò bò yín èmi mò ń ṣọ́ yín fún ara ọlọ́run ọba ló fún wa láǹfààní torí pé òun ló fún wa lẹ́mìí tá à ń lò èyí wá ń wò pé wọ́n lè gbà pé ẹnìkan lè gba ẹ̀mí yẹn àtìfẹ́ kó gbà gbà tí máa ń lẹ̀ tí ò tó nǹkan àwọn òpè ẹnìkan lè gbẹ̀mí yẹn nígbà tó ọlọ́run ti fún wa ọlọ́run ti sọ nígbà tó fún wa ó ní èmi náà máa gbà padà tó bá yá o ẹ dákun sá agbọ́rí àbá agbọ́rí ọ̀rọ̀ tí mo sọ ń sá agbọ́rí àbá agbọ́rí. pé ọlọ́run tó fún wa O ó lẹ́mìí náà ni màá gbà padà màá dá yín padà tó bá yá yẹn o tó bá yá mi tá a gbọ́ rí mo fẹ́ nìkan tí ò gbọ́ rí tó náà sókè nínú àwọn àtàwà nígbà lẹ́kọ̀ọ́ lọ pé èmi ò mọ̀ pé o pé ẹ̀mí yìí ó dìgbà tó bá yá òun tó ń fẹ́ gbà kó tó ó mọ̀ pé gbogbo wa ti nímọ̀ yẹn tẹ́lẹ̀ alihamdulilayi kí wàá nẹ́rù ti ń bà wá débi pé à ẹnìkan lè gbà lọ́dọ̀ ọlọ́run o tí ò ní sí ìyá ọlọ́run tí ò á gbà táwa kò láyé táà fi wá ń sá eré kiri pé kẹ́nìkan máa gbà kótó yọ ọlọ́run táà fi wá sáré kọjá ọ̀dọ̀ ọlọ́run àwọn èèyàn sáré bí àdìwòta nínú eré bẹ́ẹ̀ òkè gbẹ́mbẹ́mbẹ́. alọ́run ló mọ sẹ́lómi jẹ àbí tó rì mọ́lẹ̀ àbí tó ké sí ayẹta ń bẹ ń bẹ àfẹ́ẹ̀rí wà ń bẹ ìgbé wà ń bẹ àkàràbà ń bẹ ń bẹ olúgbòhùn ń bẹ ń bẹ àpètà ń bẹ ń bẹ ìmọ̀tán ẹlẹ́rìn bá fi dókò kù gbogbo yẹn dá lórí pé ká máa gbẹ̀mí yìí kó tó yọ sẹ́ẹ̀rí wípé ó dàbí ìgbà téèyàn gbàgbọ́ yé tí ò gbọ́ torí ní ìsìn ìní òrẹ́ nìkan kan tó sọ pé òun mọ̀ báyìí tẹ́lẹ̀ pé ó ti gbà tó bá yẹ lọ́n sẹ́yìn ó tó bọ́. ànábì sallallahu alaihi wasallam ó náà wá ti tàfírù ẹ̀ fún wa ó ní làwọn tó bára lè kọ́ ọ̀sìn lò sẹ́ni tó pààyàn jọ ń bèèrè ṣe bá ṣe sùúrù làmọ́tà lùmọ̀kúrù bí wá sí àwọn fi hìn nígbà tẹ́ni tá pààyàn kú náà ni ó kú torí gbà tí wọ́n pa náà ni ó kú láyé nísìnyí àwọn tó bá lówó lọ́wọ́ sọ fún mi pé iyekíye tí àyẹ̀dá bá jẹ́ sóye ògùn tí ò tí ò jẹ́ ẹ́ ìgbà míì wọ́n sọ pé owó ni ó jẹ ẹnìkan owó ni ó jẹ bóyá jẹ́ one million àbí jẹ́ two million àbí jẹ́ five million táyẹ̀dá sáà ni ẹlòmíì ó kọ́ sẹ́ẹ̀kì kíákíá ni ẹ wo iye aláìní tí ó jẹun nínú five million ẹ wo iye opó tí ó jẹun nínú five million ọmọ ìyá àtàtì ló nínàkúnà onínà àpà ọmọ ìyá ìsù àlùkùránì ló gbé jáde téèyàn bá ti ná owó tó fi kò kígbẹ́ àbóbi sayẹta àbóbi sóńdè àbí àdó onítọ̀hún ti dọmọ ìyá ìsù tó ló ti nánàkúnà torí pé àdúrà ò lè sọ pé kó má kó láyé lọ́jọ́ tọ́lọ̀ sọ pé yóò kó wàláyé ẹ̀ka ò sì lè sọ olúgbọ̀n ò lè ṣe é. àfi tẹ ẹ bá má pèjúwe kan wá èmi máa ń challenge àwọn èèyàn àfi tẹ ẹ bá má pèjúwe kan wá pé ńjọ́sí lágbọ́jọ́ kò láyé ìgbà táyé ń sùn ló tó lọ wọn à mú ẹ fún mi lẹ́nìkan sẹ́yìn ò bá láyé jẹ́ gbọ́sàn ẹ̀rí pé ìgbà táyé su wọn ò rí mú rárá òun ló kanlẹ̀ á sọ pé ọyẹ ẹ lọ da ọgbọ òkúgbẹ àti àkàràbà àtàdó àtọlúgbòhùn wọn á dànù síta tán lọ́wọ́ àti àwọn afẹ́ra alẹ́ ìlú kúndé tẹ̀wá mọ́ lọ ẹ fún mi látòjú wẹ̀ nìkan lẹ́yìn ikú wọn ni wọ́n da àdónù fún pé ìwọ ni jígan jígan tó kó sílé yìí lẹ́yìn ikú ẹ̀ ó sì ń lò lọ́wọ́ ńgbà tó kú náà. mo ṣàpèjúwe balógun kan tánpẹ̀ ní balógun mo ń pe lẹ́tọ̀ báyìí náà ní ní fílẹ̀jì wa mo wá mú oní ẹ̀yin bàbá ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀tàn yín náà mo fẹ́ sọ lójú yìí balógun kan ẹ̀ máa ń pè ní balógun àdámgbàtì wọ́n lọ jà ní ọ̀nà ẹ̀rìnlé ẹ̀rìnlé kan náà nílẹ̀ gbóná wọ́n á nígbà tán bẹ́ orí ẹ̀ orí tó bá gbé lọ kọ́ ló gbé wálé ó fọwọ́ ra lẹ̀ ó fọwọ́ ra lẹ̀ ọwọ́ ẹ̀ bá orí mi ló bá gbé fọ́rùn kò kọlà lọ àmọ́ orí náà kọlà sí ló gbé bọ̀ ìtàn ọ̀dọ́ wa gan mo sọ fún yín ìtàn tó rí sí ẹ̀sẹ̀tẹ́lì kan fún olòdì sí gbé ibi tán lágbára dé làwọn bàbá bàbá sọ pé bẹ́ẹ̀ ni náà bá tún fẹ́ tẹnu bọ̀tàn yẹn mo ní oníṣẹ́ mẹ́rẹ́ ló mẹ́ ẹ̀jẹ̀ mbáwá sí mi délẹ̀ lọ mo ní balógun àtàǹbà ti yẹn débó ti gbórí mi wálé ẹ dákun ẹjẹ lọ kí wọn lọ́la pé wọn kú jọ mẹ́ta kò sí láyé mọ́ ọlọ́run ti mú lọ nígbà tó yé ọlọ́run ọlọ́run ti mú lọ. ẹ wá wòye mílíọ̀nù sọmọ adámọ̀ ná lórí pé kípa má kà mí kíka má kà mí in tó ti simple jù láyé onìkan yẹn sọ fọlọ́n ọlọ́run dáàbò ẹ̀bùn mi iṣẹ́ tọ́lọ́run ti ṣe tẹ́lẹ̀ tó tún yẹ àwọn olùkọ́ sì wá fún tó yẹ àwọn olùkọ́ tó ju olùkọ́ lọ ẹ máa wò kan nínú sóràtò alimran anabi sallallahu alaihi wa ó ní àlá ìtàkùn lil mu'minin ṣebí ọ̀n kọ́ máa mú mi ní ní ogun àkọ́kọ́ tó dé ogun nájà nínú Islam against àwọn pèpèrí ní Badr tí bó ń sọ fún àwọn òmìnir yìí pé aláìyá ti fi ẹkùn àyòmí dákùn rọ́ọ̀kù fún bí sàlàtàdé aláàfin mìnàlìmọ̀lá ìkásímù zàlì ṣé yóò dùn mọ́ yín kọ́lọ̀ ń fún yín ní màláìka ẹgbẹ̀rún mẹ́ta tí wọ́n àbá yín jẹ ogun bá dùn fún òkùnrin lọ́wọ́ òǹkà àwọn mùsùlùmí kò pé one thousand jọ́nà lọ́hùn seven hundred lọ́hùn.

ogun ẹ ogun ogun ogun ogun ọ̀rọ̀ ogun ti báàdì ni mo ń sọ yìí ná three hundred and thirteen àwọn àwọn mọ̀lẹ́kà wá wá aláǹtọ̀rọ̀ sọ́lá ọ wá ń sọ fún wọn pé bala insaf biru tẹ́ ẹ bá tẹ̀ wá ti sùúrù wàtàkàkù bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run yìí dídì kò rọ́pò fún mi kọ́nù tàtẹ àlàáfin náà mọ̀láyàkà tó mùsàwìn ní. mọ̀láyàkà ẹgbẹ̀rún márùn-ún ló tẹ̀ wá jagun ó tún kọjá ṣe tó bí èèbá ṣe ní alukuran ọmọ adama fún wọn lè gbàgbọ́ rú láíláí. mọ̀láyàkà wá jagun wọ́n wá wá sálẹ̀ wọ́n wà nítòsí àwọn kẹfẹ́ tán jagun tán pa àwọn kan pa àwọn sọ̀hábà àwọn sọ̀hábà ń pa àwọn tọ́lọ̀ nínú orí pa mọ̀lẹ́kà náà ń pa wọn ń pa àwọn kékeré nínú ìrànlọ́wọ́ ọlọ́run nínú ààbò ọlọ́run èmi àtẹ̀yìn ní mọ̀lẹ́kà tọ́lọ̀ ní wọn sọ wà ọlọ́run nílà ó mú ákìbá tún lè bẹ́ẹ̀ ní adé ìwà wà ní kálífì ìyá àpàdé mọ̀lẹ́kà kan ní wájú rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run wa sọ pọ́pọ́ àti ọlọ́run náà dúdú òkè ìgbé kan mọ́ gáàdì yìí ọyọ kan nù àtiwájú yẹn nìkan ojú gbogbo sójà nàìjíríà lọ tẹ̀yìn yẹn nìkan ojú gbogbo sójà nàìjíríà lọ ìyẹn ló bàbá mi jẹ́ pé a ní bùkátà sí ààbò ọ̀dọ̀ ọlọ́run nìkan ní káàkiri rẹ̀ bí kankan bá wà lọ́dọ̀ ẹnìkan lónìí òní náà kó jẹ́ kí òun lékún débi wípé kó lọ ẹlòmíì ó tó míì mọ́lé wọn nítorí olè ẹbọ ti ẹbọ tàwíìdì ti lọ nù tàwíìdì ti lọ pátápátá kò sí ìmọ̀lọ́sì láàbò mọ́ ẹlòmíì rì mọ́lẹ̀ àńtórí kí lè ta. bí a bá wá ṣe bàbá gbàjà bàbá bẹ̀rẹ̀ sí jago jàǹkáríwọ̀ yẹn lára ọmọ ádámà lónìí tí wọ́n kílẹ̀mù Islam. nílé ilẹ̀ tí wọ́n ń dalẹ̀ sí tẹ́lá ní ọmọ rú lọ o gbogbo aládùn pàdó jáde pé àtìgbọ́ lọ́n gbọ́ gbogbo olóńlé dáwọ́dé lẹ̀ gbogbo oníjàpá wọ́n sọ kára wọn ìjàpá lẹ̀ àti kára wọn mo fẹ́ sọ fún yín pé tẹ́lá ní ọmọ rú lọ nílẹ̀ àtìpà. gẹ́gẹ́ bí ànábi wa sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ sọ́là bó ṣe dúró déédéé. àwọn àlùjàn tẹ́ bá ń bẹ lọ́wọ́ fún bàbí náà fún káwọn àlùjàn ló kọ́ mọ́ kápẹ́ yẹn àbí wọ́n ti gbẹ lára yẹn tẹ́lẹ̀ wọ́n máa ń gapá wọ́n máa ń wú tó bá jẹ́ pé yẹn mú ẹbọ mọ́tà fún tájọ ìlú ti ń dààmú àlùjàn ló ọ̀nà méjì àbí kí n sọ pé nínú ọ̀nà tó máa fi gbà dààmú yẹn wọ́n lè fàlùjàn ló kàn dógò síbi tí wọ́n ti ṣàfihàn nǹkan tó wọ́n dì sínú omi àbí wọ́n kàn mọ́bì kan nínú igbó wọ́n lè fàlùjọ ní kan tó kò síbẹ̀ pé máa mójútó kí ẹni wọn fi lè máa jẹ nira nǹtó kó lè máa jẹ rora nǹtó tẹ̀fàlùjọ náà iná fi sèyàn ní mójútó ọ̀nà kan nù ńjọ́ tí nǹkan òun tó bá bàjẹ́ àbálùjọ náà òun náà ó gbẹ̀mí mì tẹ́ni ti ń bẹ láyé àlàáfíà ó dé bá wèrè ogún ọdún gbádùn àbẹ́mọ̀ pé ara ẹ̀ ti yá wọ́n ń wó ilé mi lẹ́yìn ọdún lẹ́yìn ọgbọ̀n ọdún ni òrè mi tó gbádùn àbí kó jẹ́ kó ní bẹ́ẹ̀ ní àrùn jẹ̀rún mọ́ ọ̀gùn tìta wa lọ. ìní máa ń palẹ̀ ní òbí iṣẹ́ tí ń ṣe àbùkà burúkú sani wọn máa dáàbò bò yẹn ẹ̀mí tí wọ́n máa gùn ọmọ èèyàn lè ti bá lọ nínú àdánwò tó o sì máa bẹ láyé. omi ìsìn gbẹgbẹ́ ọmọ èèyàn ń pe àjọ tí ń pe àlùjànnú mi tí ò sí láyé mọ́ tó o bá pe àlùjànnú tí ń bẹ láyé tó wáyé kóhùn gangan ni yóò yọjú síyàn làwọn yẹn àwọn yẹn ń lo àlùjànnú bá ti sọ̀rọ̀ yìí kódà àwọn àfẹ́sù ń lò ẹnìkan ń sọ lójú mi nígbà mọ̀ wá ní kí wà fáwọn amúmi lòdì alọ́ tó yàbí ìyàwó àbíkó mọ́ ó sì ń bá àlùjànnú sì yàn gàn bẹ́ẹ̀ lẹsẹ̀ ń jó àfáwà báyìí bí kí máa tó fóun tó ti bọ́ sọ́wọ́ wọn. ó ń sọ wípé ẹ̀yin ọmọ kéwú ìgbà méjì ló sọ ń jẹ́ náà ó sọ kẹjà wípé níbo la fi ń kẹjà ṣebí èmi a máa payé náà tẹ báwọn obìnrin bá sọ pé kò sọ bẹ́ẹ̀ lé sáàpé ẹgbẹ́ lẹ́sẹ̀ ń kò lé bẹ̀rùn ẹ̀dá mi bẹ̀ lẹ́yìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ ń kẹjà ń bẹ̀ abẹ́ ẹ̀kẹjà ń bẹ̀ wọ́n ní ẹ̀ṣẹ́ ọlọ́wọ́ club à ń kẹjà ń bẹ̀ àjẹpẹ́ oh, ká mọ́ gbogbo ẹlẹ́jà lọ́jà títà lóko kọ́ta wọlé lókù àbí public lecture ní Ìbàdàn ló ti sọ̀rọ̀ yẹn wọ́n láwọn kẹjà ń bẹ̀ ẹ má disbelieve o sí ìhùwà bẹ́ẹ̀ o wọ́n bẹ́lẹ̀ kótókótó bẹ́ẹ̀ kò lé ẹ wá dàbí bíi ẹ wá tó lè fẹ́ fún ẹ̀ẹ́dẹ́gbọ̀n ẹ lọ kẹjà wa bí báwọn lẹ́jà bá rọrùn tani ó máa náwó táwọn wá panlá bíi táwọn wá. torí pé àlùjọ̀nù tó láyé àti pẹ̀lú ẹ̀ tó bá yẹ kí wọ́n bá pẹ́ jáde lóòótọ́ àlùjọ̀nù tó ń tọwọ́ bọ̀wé pẹ̀lú ẹ̀ àlùjọ̀nù yẹn ń bẹ̀rù tí ẹ̀ bá fi àlùjọ̀nù bí ń bẹ tó náà ti jésù yóò wà torí ẹ̀rọ kan bá bàbá kọ́ra pé àwọn àlùjọ̀nù yóò sọ fún yín pé ìnáma náà rùn kìtìnà tó falà sàkóso ìdínà làwọn tí ìwọ náà fẹ́ ṣe kékeré ni tí wọ́n bá sọ pé ọ fẹ́ ṣe ṣé tọ́lọ́run ti tú ọ òun náà bá sọ pé tọ́ òun náà bẹ̀rẹ̀ ṣẹ́ onígbà fún ọ. tó bí wọ́n bá sọ pé ẹlẹ́nìkan bá sọ pé ibi tó ń ra owó sí tó ń ra lókù ní lálọ́ọ̀ mẹ́ta àtàkùn mẹ́ta òun bá ní dídì àmọ́ kò fowó mẹ́ ó mọ̀ jọ̀hún lójú ẹ dákun ẹ gbàhùn ẹ mọ́ dìnnà ẹ̀ o ó lè tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ o tó yẹ pé èsù burúkú ni wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ àmọ́ yẹn náà sin èsù. pẹ̀lú ògùn ọlọ́run tó bá wí gbólóhùn yìí báyìí báyìí báyìí báyìí báyìí tó lọ dì í bẹ́ẹ̀ yóò yà parun ni tó bá fẹ́ lọ mú gbà mí. àìgbọ́ náà bá gbọ́ ló fà. ẹnìkan sọ lẹ́kọ̀ọ́ tó ní ọ̀rọ̀ tí mo sọ pé ti lọ. ó ní ìwọ tó sáyìn pé tí n bá pọ̀ kò ó lóògùn tí a bá sọ pé Allahu akbar Allahu akbar kí ni àdánù máa ṣe fẹ́ sùn tí èsùn bá gbọ́ àdánù wọ́n máa dìnà náà kí ní ká máa pe àdánù tá a bá wà ní ogbó kódà bó ti pàwà nìkan láti sọ̀lá tá a bá wà lóko ẹ pe àdánù àwọn àdìgáàrù kan bẹ tẹ ẹ bá ti tẹ ẹ bá ti sọ èsù aláyàkókò nà tí kèfèrí yóò ta kété síbẹ̀ torí ọjọ́ tó ti lọ ni àyà bẹnu sùràtù sóra kẹjọ èsù ń tẹ̀ láwọn kèfèrí lọ ogun bádìrì náà ni tí mo sọ̀rọ̀ ẹ̀ nígbà tó rí àwọn màláíkà yìí sóyè èsù ní ẹ yọ̀ǹda mi bí ayà kó àwọn ológun yẹn jáde sangiliti ìní àwọ̀ máa là tààrọ̀ wọ́n ní sí òsì bàbá ẹ̀yin la bí ń mí. àwọn onírara ẹ̀ mọ̀ wá lọ torí pé ìní àrọ̀ máa là tààrọ̀ èmi ń rí ń tẹ́ rí làǹfààní mi ń rí ń tẹ́ tún wáá fi rọ́ọ̀kan fún ó ní ìní àkọ́ọ̀bùlà àkọ́ọ̀bùlà ẹ̀rọ ọlọ́run bà mí ẹ̀rọ ọlọ́run bẹ́sù wọn pátápátá ni ó dá wọn dára wọn mọ̀ pé ibi ti parun lẹ́sù àwọn olùmọ̀ sọ fún wa pé tẹ́sùn kan bá lágídí ẹ máa ké àyà báyìí báyìí báyìí báyìí ó lè kú lójú ẹsẹ̀ tọ́lọ́ ọdún bábà bí tó sì kú. àyà azab àyàtù náà àyàtù lè fẹ́ kọ́ọ̀m sọ́tọ̀ ni pé kẹ́ ẹ máa kà àwọn àyà kan kẹ́ ẹ máa sọ fún pé ọyá wá jáde o wá jáde lóko ọlọ́run sẹ́ni ilẹ̀ mọ́ bá tẹ̀ lọ ẹ̀ ń sì ń ẹ̀ ń rọ̀ ẹ̀ ń rọ̀ nù tó bá fagídí débì kan ẹ máa ka ayé àbá yìí lémọ lémọ lémọ lémọ ẹ máa ka léra wọn ẹ̀mí bẹ́ bọ́lá rẹ̀ ni ó lè bínú. wọ́n bi àlùjànnú kan léèrè wọ́n ní ìgbà wo lára máa ń ní í jù ó nígbà táwọn bá fẹ́ wọ ara èèyàn tó bá lọ ṣe déédéé kó dá ọkọ lọ ó lè fàkóbá fáwọn kíkọ àwọn ọdẹ ìgbà táwọn fẹ́ wọ ara ẹ̀ ló wá lọ sọ pé láàkàwọ́ làwàlà kú wọ́n sáré láàrín ká. gbólóhùn amọ̀rántí ọlọ́run kámọ̀rántí ọlọ́run kò kọ lẹ́nu àwọn èèyàn tó ń jẹ́ mùsùlùmí sábà gbọ́ fún ìfẹ́ nìkan jáde láyé lónìí wọn gbọ́ kí lẹ wí ẹni ta ló jáde láyé tí ìgbọ́ tẹ̀ ń sọ ṣé tó yẹ kó máa wí nù. ẹbẹ mi wọ pé wàá àyìnlágbájá jáde láyé fẹ wàá ṣe tó wí nù lágbájá jáde láyé kí ló wí. ìnáni láà wà ìnáni lè rọ̀jì hùn. ẹnìkan jáde láyé ńjọ kan rọ ìmọ̀ lọ a ti wà ní fórọ̀mù kan báyìí ni àwa ẹni tó rìsíìfù kọ́ọ̀lù yẹn ó ń tóbi ìgbà ogún tàbí tó bẹ́ẹ̀ lọ pé wa inna ilayhi raji'un pẹ̀lú ìbànújẹ́ tó lágbára gbogbo tá à ń ni torí tẹnu yẹn láwọn rẹ̀ pé sẹ́ni nígbà tó sọ báyìí oníkálukú bẹ̀rẹ̀ gbogbo nǹkan ma ọ wá láyé pátápátá òun ni sọ pé ẹ máa sọ gbólóhùn yìí bóyá inú dùn àbí inú bàjẹ́ èso rìpọ́tà àwọn onílé yìí yóò síbẹ̀ ó ń wa bóyá à ń ké àbá à ń ka àmì àwọn jáde èso mọ̀ síbẹ̀ gbogbo tí sí àpàtà ẹni tí ń lẹ́sìn ti là gbogbo táwọn èèyàn á fi rọ́pò ẹ̀ lónìí èso fi máa wá wọlé èso fi máa wọlé débi wípé èèyàn ó sọ ọwọ́ yẹn àtẹ̀gúsí èso ní oṣù tí wọ́ nínú omi ìsìnwọ́ kan náà ẹ̀sìn ló jẹ́ ká mọ̀ nínú ṣẹ̀ríà Islam láti mọ̀ pé ó lè tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì jọ jẹ sóye iyán mẹ́rin wọ́n sì jọ jẹ méjì méjì wọ́n jọ jẹ sani kódà àwọn jẹ́ ká mọ̀ pé téèyàn bá ti gbàgbé tẹ́lẹ̀ kó dákọ ọlọ́run tí sòbí ní bá jẹun ó wá rántí láàrin oúnjẹ yẹn kó tún ṣe kí ni tí wàá ní òṣèlè jésù yóò bá bì yóò bá bì tó ń gbà tí àwọn èèyàn tí wọ́n ti tán ti múlẹ̀ pẹ̀lú tó bá ń sọ pé àwọn ti bẹ́sù múlẹ̀ àwọn ti bẹ́sù jẹun ipa ẹ̀ ò kàǹtọ́ fẹ́ ra wọlé yìí òótọ́ ni wọ́n ń sọ o. èèyàn míì àti sùn wọ́n jọ ń jẹun ni wọ́n jọ ń lòde ni wọ́n jọ ń sùn ni tó bá ní jìnnà síbi mi ò fi jìnnà sí mi fẹ́ rí orí ẹ̀ má gé orí o jìnnà sí o ọmọ ìyá mi wọ́n lọ ń wò pé alápá méjì olórí kan o kì o bí a jìnnà o tó a mọ̀ tẹ̀síwájú ògbọ́n náà ọlọ́run bá tó ṣe dúpọ̀ rẹ̀ fún wa. nínú sísàmúlò rẹ̀ lọ́mọdé àti ràn fún wa akóyún máa ń tàkùn àwọn ọ̀sẹ̀kùn lọ́ta ayọ̀ lọ́lọ́kùn mi náà wọlé gbàgbọ́ rà fún mi.